الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀rí àwẹ̀ rọmọdọ́nà tá a wà nù ẹ̀ yìí ẹ̀kọ́ ńláńlá pọ̀ ń bẹ púpọ̀ tolúwabáníká lè gbà ká gbọ́ yóò wúlò fún wa láyé àtọ̀run wa lára ẹ̀kọ́ yìí ẹgbọ́n bá anabu muhammad sallallahu alayhi wa sallam ti wí anabi ní asiyamu junna àwẹ̀ yìí gàgà lọ́jẹ́ fún ni ìmọ̀ sọ ni níbi ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bá wá wà nú àwẹ̀ ànábì wa ní falayarfus wàlà yajhal wa inni mruhun qatalahu aw shatamahu falyakul inni sa'im kódà bàbá wa rẹ̀ ni tíyàwó tí ó gba ọ̀rọ̀ kọ̀rọ̀ ká bú ni ká ṣépè bàbá rẹ̀ ni tí ń wùwà bẹ́ẹ̀ ànábì ni wọ́n wá sọ fún pé inni sa'im aláwẹ̀ lèmi o ìyẹn ni pé wọ́n ebú ni ká dẹ́ni tó bú yàn lóhùn bá a bá ń gbààwẹ̀ o ọlọ́nkọ́ mọ́sàásì ń rọrùn fún mi àti wọ́ bẹ́ẹ̀ assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.